الله أكبر في الدفاع سأبتدي وهو المعين على نجاح المقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتبعين لأحمد لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد وبقول من شرع الشريعة نصنع وعلى مقولته الكريمة نهتدي ولكل قول نستدل بآية أو بالحديث المستقيم المسند لو تبصروا الإخوان في حلقاتنا من عالم أو طالب مسترشد لرأيت علما واتباعا صادقا للسنة الغراء دون تشدد هم زينة الدنيا مصابيح الهدى طلعوا على الدنيا طلوع الفرقد ورثوا النبي وأحسنوا في إرثه وحموه من كيد الخبيث المعتدي ندعو إلى التوحيد طول حياتنا في كل حين في الخفا والمشهد ونحارب الشرك الخبيث وأهله حربا ضروسا باللسان وباليد وكذلك الفدع الخبيثة كلها نقضي عليها دون باب المسجد ونحارب التقليد طول زماننا مع حبنا للعالم المتجردين إنا نرى التقليد داء قاتلا حجب العقول عن الطريق الأرشد هذه طريقتنا وهذا نهجنا فعلى ما أنتم دوننا بالمرصد الدين قال الله قال رسوله الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشدين وهما لدين الله أفضل مرشدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته الحمد لله الله وبركاته ìtúṣepẹ́ òun náà ni òní ọpẹ́ oore تي الله jù tí ọlọ́run ọba òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́mọdé tí ó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan abẹ́lọ́run kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́run kó jẹ́ kí islam wúlò fún wa nínú sàárè ọlọ́run jẹ́ kí islam wúlò fún wa ní gbangba tá a ọlọ́run jẹ́ ajẹ́ ní àlìjánná pẹ̀lú sábàbí islam àwọn orin tó kù tán lọ́wọ́ bá ṣe fún wa ó pọ̀ tí ẹnì kọ̀ọ̀kan wa ò lè kà tán gbogbo ẹ̀ náà òun náà la dúpẹ́ rẹ̀ fún ọlọ́run ọba kọ́lọ́kọ́ gba ọpẹ́ náà ní ọwọ́ wa kò sí lẹ́yìn tí wàá wà láyé èyí máa tọrọ àlékún orin ni àlékún orin kọ́lọ́kọ́ wa ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ìbára sọ̀rọ̀ ti ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn abẹ́lẹ́wọ̀n ọba kọ́lọ́kọ́ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ èmi tí màá máa bá wa sọ kí ọlọ́run bá kó ràn mí lọ́wọ́ láti lè ṣàlàyé lọ́nà tí ó gbà yé wa ẹ̀yin náà tí ẹ máa gbọ́rọ̀ náà ọlọ́run kó ràn yín náà lọ́wọ́ láti jẹ́ pé kí ẹ̀yin náà gbọ́rọ̀ náà kó jẹ́ ìtí ẹ gbọ́ lágbọ̀ yín tèmi àti báwájọ wá rí eléyìí kọ́lọ́njọ́ ọ̀rọ̀ náà jọ wúlò fún wa lílo rẹ̀ kọ́lọ́njọ́ rọ̀ wá lọ́rùn kọ́lọ́njọ́ àwa rí ẹ̀san rẹ̀ níwájú ọlọ́run ọba. لا حول ولا قوة إلا بالله العلي العظيم báwa sọ̀rọ̀ títí ọ̀sán yìí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ elétò gẹ́gẹ́ bí wọ́n ti gbé kalẹ̀ òun náà ni wọ́n pè ní tawhidul asma wa sifat ìtumọ̀ eléyìí òun náà ni pé àwọn orúkọ ó ń bẹ fún ọlọ́run àwọn ìròyìn ó ń bẹ fún ọlọ́run ọba orúkọ ọlọ́run ọba àti ìròyìn ọlọ́run òun náà ni ìdánilẹ́kọ̀ọ́ wa ti ọ̀sán yìí olùfẹ́ dálé lórí ká dá orúkọ ọlọ́run ọba mà ká sì dá àwọn ìròyìn ọlọ́run ọba ká dámọ̀ names and attributes of Allah òun náà ni pé àwọn orúkọ àtàwọn nǹkan tó jẹ́ wípé àáfi yin ọlọ́run ọba àtàwọn iṣẹ́ tí ọlọ́run ọba máa ń ṣe eléyìí náà nìkan tí a fẹ́ pèrà alákìísí sí ní ọ̀sán yìí alákọ̀ọ́kọ́ òun náà ni pé àwọn tí wọ́n jẹ́ àwọn àfẹ́sìn wọ́n ṣàlàyé fún wa pé àwọn nǹkan mẹ́ta ó jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn wa nǹkan alákọ̀ọ́kọ́ tó jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn wa òun náà ni nǹkan tá a mọ̀ sí tauhidul uluhiyya. ta tàwíìdù kájọ́sìn fún ọlọ́run ọba ìpìlẹ̀ ẹ̀sìn wọn ni ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn òun náà ni tàwíìdù rùbùbíyà òun náà ni pé ká mọ àwọn nǹkan tó pé ọlọ́run ọba fi ń jẹ́ ọlọ́run ká sì ní gbàgbọ́ sí i. ẹlẹ́ẹ̀kẹta òun náà la fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́sàn-án yìí òun náà ni tawhidul asma'i wasifat. eléyìí kí ni nǹkan tá a fẹ́ kí a mọ̀ níbẹ̀ nǹkan tá a fẹ́ kí a mọ̀ níbẹ̀ ó jẹ́ àwọn nǹkan tó ṣe pàtàkì púpọ̀ nítorí pé abala tawhidul asma'i wa sifat abala kan tó tóbi lọ́dọ̀ àwọn àfáà ni èyí tó jẹ́ pé ìgbìyànjú àwọn àfáà oríṣiríṣi ni wọ́n ti ṣe síwájú àwọn recent ìgbìyànjú ó tún wà táwọn àfáà náà tún ṣe lórí tawhidul asma'i wa sifat àwọn tó ti ṣáájú lọ àwọn ní titi wọn wàhálà tí wọ́n kọ́kọ́ fà òun náà ni wípé wọ́n fa wàhálà ní abala alismu wàlmùsàmà ìyẹn náà ni wípé orúkọ àtẹni tó ní orúkọ àwọn kan sọ wípé orúkọ ó yàtọ̀ sí ẹni tó ní orúkọ àwọn kan wá sọ wípé orúkọ àti ẹni tó ní orúkọ nǹkan kan náà jọ làwọn méjèèjì wàhálà yìí ò ṣàdédé wọnú ẹ̀sìn látara àwọn àfáà tí wọ́n lọ kọ́ fílọ́sọ́fì òun ló fà á tẹ́ bá ti ń kọ́rú àwọn ẹ̀kọ́ báyìí a máa mú wàhálà tó ga. a máa mú wọnú ẹ̀sìn nǹkan táwọn fẹ́ fààyàn ni wípé orúkọ ọlọ́run kò lè máa jọ lọ́hùn wípé orúkọ ọlọ́run wà lọ́tọ̀ ọlọ́run gangan wà wà ní ọ̀tọ̀ wípé ìyàtọ̀ gbọ́dọ̀ wà láàrin méjèèjì àwọn sọ wípé ọlọ́run ọlọ́run náà tá a bá ń sọ̀rọ̀ nípa nípa pé a pe orúkọ jáde àtàlà fúdù tá a bá ń sọ nípa àtàlà fúdù pé a pe orúkọ yẹn jáde a lè máa sọ wípé pípẹ́ tá a pe orúkọ yẹn jáde ó jẹ́ kó dá dúró lọ́tọ̀ ó jẹ́ kí ẹni tí a fún lórúkọ yẹn náà ṣe kí ni o kó dá dúró lọ́tọ̀ ṣùgbọ́n tá a bá ń sọ nípa wípé orúkọ yìí ta lórí fáà lọ́ọ́ ẹnìyẹn náà ni orúkọ rẹ olóore písẹ́ǹtì ẹ tó bá rẹ̀ gbégbà tá a pè jáde ó dádúró lọ́tọ̀ ìwọ dádúró lọ́tọ̀ kò sọ wípé orúkọ yìí ò kì í kí ni o ìwọ ìwọ náà ni ó máa jẹ tó da ojú ọ̀rọ̀ rú Wọn wá gbà yìí ti di púpọ̀ nìyẹn tẹ́ ẹ bá sọ pé orúkọ ọlọ́run náà jẹ́ ọlọ́run ọlọ́run ti wá di o púpọ̀ ṣùgbọ́n eléyìí á dá padà sí wọn lẹ́nu torí pé ọ̀rọ̀ kọ́rọ̀ ni ọ̀rọ̀ tẹ́nìkan kan fi làákàyè tó kàn fi fi làákàyè hàn ṣeré lásán òun lélẹ́yìí kò wúlò fún kankan sọ̀rọ̀ yẹn ló fi jẹ́ pé orúkọ ọlọ́run bàtà bá sọ yìí pé bísmìláì ẹni pé aṣọ ismu orúkọ àwọn sọ pé bísmìláì àwọn gbà yìí pé ismu yẹn dá dúró lọ́dọ̀ bá a ti kọ́lẹ̀ ló fà orúkọ Allah ipe orúkọ yẹn dá dúró lọ́tọ̀ wọ́ọ̀dù yẹn dá dúró lọ́tọ̀ Allah náà ṣe kí ni ó dá dúró lọ́tọ̀ ipe gbọ́dọ̀ yàtọ̀ síra wọn pé Allah nìkan ló yẹ kọ́ lọ́wọ́ máa jẹ́ ipe orúkọ yòókù ara òun náà dá dúró lọ́tọ̀ ni tí wọ́n wá sọ fún mi rárá gbogbo orúkọ tọ́lọ́ ní bó ti wulẹ̀ kó pọ̀ tó gbogbo ẹ̀ náà ló kọ ọlọ́run ìwọ náà fúnra rẹ nìsín onílòkọ mẹ́ta onílòkọ mẹ́rin onílòkọ márùn gbogbo ẹ̀ pátáyányá orúkọ rẹ náà ni ìwọ náà lọ ń jẹ́ bẹ́ẹ̀ tá a bá ti ń pe orúkọ yẹn ọlọ́run náà là ń ṣe kí ni ọlọ́run náà là ń pè àṣẹbọ lẹ́fẹ̀ẹ́ sọ fún wa ni pé tá a bá ti ń pe orúkọ yẹn ọlọ́run kọ́ là ń pè àti ìṣẹ́bọ nìyẹn tó látara bẹ́ẹ̀ àgbọ̀yé kágbọ̀yé táwọn kan gbọ́yé nìyí tí àwa ò sì gbọ́dọ̀ bá wọn ní irú àgbọ̀yé bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ̀ wípé gbogbo orúkọ ọlọ́run ọba pátáyányá ọlọ́run náà ló represent ọlọ́run gẹ́gẹ́ náà ní í jẹ́bẹ̀ tá a bá ti dárúkọ yẹn ọlọ́run gẹ́gẹ́ náà là ń sọ parẹ́ tá a bá fi ń pe ọlọ́run ọlọ́run gẹ́gẹ́ náà là ń pè torí pé òun gẹ́gẹ́ fún ara rẹ̀ ló ṣe ìsìbátu rẹ̀ yìí pé wàlílà ilẹ̀ asmaul husna fatihuhu bíhà orí ń bẹ fún òun tóun jẹ́ Allah al-asmaul husna àwọn orúkọ tó pọ̀ táwọn orúkọ yẹn dẹ̀ jẹ́ orúkọ tó dáa ọwọ́ ni fàdíhùhù bíhà sọ ẹ máa pe ọlọ́run ọba pẹ̀láwọn orúkọ yìí so látara bẹ́ẹ̀ àgbọ́yé àkọ́kọ́ tí èmi àti ẹ gbọ́dọ̀ ní nípa orúkọ ọlọ́run ni pé ọlọ́run náà ni ó ní orúkọ yẹn tá a bá ti ń dárúkọ yẹn ọlọ́run náà ni à ń rí fáàsì kò lọ rí fáàsì nǹkan míì lẹ́yìn wá gbà náà òun náà wá ní sifatullah àwọn qualities attributes ọlọ́run àwọn kan gbà wípé ntọ́ bá ti jẹ́ sifatullah kínní yẹn ó gbọ́dọ̀ jẹ́ wípé ó ní bẹ̀rẹ̀ àwọn àfáà wa sọ fún ọ wípé ntọ́ bá ti jẹ́ ìròyìn ọlọ́run ìròyìn ọlọ́run ọba kò ní bẹ̀rẹ̀ lápèjúwe ọlọ́run ọba ń jẹ́ abẹ́sọ pé nínú ìròyìn ọlọ́run ọba ọlọ́run ọba ọba tí máa ń sọ̀rọ̀ ni ọlọ́run ọba yàtàkàlàmú kayfa yasha'u mata yasha'u aina yasha'u bima yasha'u aw ma ọlọ́run ọba máa ń sọ̀rọ̀ ìgbà tó bá wù ní ó sọ̀rọ̀ nítorí bá wù ni sọ so bọ́lá tí wọ́n náà bá lọ́ba tí wọ́n sọ̀rọ̀ àsìkò bá wọlọ́run lọ́ba wọn sọ̀rọ̀ ibi tó bá wọlọ́run lọ́lọ́run ti lè sọ̀rọ̀ ayé náà ṣá. àwọn kan wàá gbá yìí pé ọlọ́run ọba àròyìn ẹ̀ nìyẹn pé ọba tí máa ń sọ̀rọ̀ ìròyìn ọlọ́run nìyẹn ọba tí máa ń sọ̀rọ̀ àti ìròyìn ọlọ́run nìyẹn. àwọn kan máa gbà yìí pé tá àwọn àfáà tó jẹ́ àwọn àfáà tó súná jàmáà wọ́n á ní sísọ̀rọ̀ ọlọ́run kò ní bẹ̀rẹ̀ láàbìdá ayatollah ó bá sọ wípé ìgbà kan lọ́lọ́run á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ níta gbọ́dọ̀ gbà ní pé láti ìgbà tọ́lọ́run ti ń jẹ́ ọlọ́run ọba òun náà ní ti ṣe kí ni o ní ti ń jẹ́ ọba sọ̀rọ̀sọ̀rọ̀ kìí ṣe pé ọlọ́run kọ́kọ́ wá ń jẹ́ wa kọ́kọ́ lè sọ̀rọ̀ lẹ́yìn wá àgbà náà ọ wá ṣẹ̀ṣẹ̀ lè sọ̀rọ̀ àgbọ̀dọ̀ nírú ìgbàgbọ́ náà láéláé àwọn kan dẹ̀ nírú gbàgbọ́ bẹ́ẹ̀ wípé tá a bá sọ pé gbogbo ìròyìn ọlọ́run ọba náà kò ní bẹ̀rẹ̀ àwọn ìròyìn yẹn ti ní quality ọlọ́run nìyẹn pé ọlọ́run ọba ò ní bẹ̀rẹ̀ àwọn ìròyìn yẹn náà wà ní bẹ̀rẹ̀ wípé ó ti ní quality ọlọ́run nìyẹn ọlọ́run ti fẹ́ di púpọ̀ nìyẹn ṣùgbọ́n philosophy ló gbé wọn dérú gbogbo àwọn irúkù báyìí àwọn ò gbọ́dọ̀ nírú gbàgbọ́ báyẹn sínú àwọn kíní o sì fa tó mọ́ ọ àwọn àròyìn ọlọ́run ó ti wà pẹ̀lú ọlọ́run láti ìgbà tọ́lọ́run ọba ti ń jẹ́ ọlọ́run tó jẹ́ pé ìgbà kankan ò ṣáájú ìgbà tọ́lọ́run ọba ti ń jẹ́ ọlọ́run torí pé kí ni ìgbà tọ́lọ́run ọba ti ń jẹ́ ọlọ́run ẹnì kankan ò lè ọlọ́run ọba ni kò sí bẹ̀rẹ̀ fún bàtìbọ́lọ́ nígbàgbọ́ nìyẹn bẹ́ẹ̀ náà ni àwọn ìròyìn ọlọ́run ọba náà kò sí ìbẹ̀rẹ̀ fún un so ara àgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní pẹ̀lú okọ ọlọ́run àti ìròyìn ọlọ́run nílé okọ ọlọ́run wa ní okọ fìdí múlẹ̀ pé ọlọ́run ọba ní orúkọ ó sì fìdí múlẹ̀ pé ọlọ́run ọba ní ìròyìn orúkọ ọlọ́run wa ní orúkọ yìí èyí kan ṣàdédé fọlọ́n ló ara bí táwọn ti ní pọ́blẹ́mù láwùjọ tá a wà lónìí nìyẹn kéèyàn ṣàdédé fún ọlọ́run lórúkọ ò lè fọlọ́run lórúkọ ibo ló ti rí orúkọ tó o fẹ́ fún ọlọ́run òun náà ni inú alikitaabu wa sunna ó wọnú quran inú quran láti máa ń yọ orúkọ ọlọ́run á wọ quran láti ìbẹ̀rẹ̀ dópin àwa máa fa àwọn orúkọ ọlọ́run ọba yọ jáde nínú alukur'ani kẹrin lẹ́yìn wá gbà náà a tún wá máa wọnú àwọn àdìsí tó bá fìdí múlẹ̀ àwọn àdìsí tó bá fìdí múlẹ̀ yìí ibẹ̀ láti máa fa orúkọ ọlọ́run ọba jáde èyí tí ọba fìdí múlẹ̀ àní gbà lórúkọ ọlọ́run. nígbà sọ pé orúkọ ọlọ́run ọba wọ́n sọ fún pé ta ò fi yà ni nǹkan tó jẹ́ pé a nínú alikitab a nínú asunna àáfàá ní orúkọ kan wá náà láéláé a lè gbà lóko ọlọ́run ìyẹn ló fi jẹ́ pé kódà àwọn ti ṣe gbìyànjú ara tó wa lónìí nìyẹn. ninety nine names ó wà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ninety nine names of Allah ó ń bẹ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa tá a ní lọ́wọ́ tó ti wà lọ́wọ́ wa ṣùgbọ́n àwọn orúkọ yìí bó ti jẹ́ ninety nine names tó yìí seventy níbẹ̀ péré òun ló fìdí múlẹ̀ twenty nine kò fìdí mẹ́ only seventy òun ló fìdí múlẹ̀ nínú gbogbo ninety nine tá a lọ́wọ́ yẹn twenty nine níbẹ̀ kò sí kí ni o kò fìdí múlẹ̀ ara tí a fẹ́ kó yé wa nìyẹn yóò àwọn máa wọ́ndà wípé wáyé tí irú àwọn orúkọ báyìí tó fán káàkiri tó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àfáàná náà kú sí gbìyànjú tí wọ́n wá jáde torí gbé nínú àdìsí àbí òrẹ́rọ̀ òun náà ni wípé òṣìṣẹ́ ọlọ́run ọba ní ìnàlélàí ti sìn àtàn wà ti sìn yìí nẹ́sìmà mi àtàn ìlà wàhídà mọ̀ni àṣọ̀há dákọ̀lá lè jẹ́mìnà. òṣìṣẹ́ ọlọ́run ọba ní sàṣẹ́lám ọlọ́run ọba ní ọlọ́run ọba ní àwọn orúkọ ninety kan kìí ṣe ninety nine nìkan ló kọ ọlọ́run kò fún ní márífà kò sọ pé àtìsẹ̀ àtà wọ́n ti sẹ̀ èyí ó ní tìsẹ̀ àtàn wọ́n ti èyí yẹn pé ó ní orúkọ ninety nine ó mú wá ní indefinite sórí pé orúkọ yẹn kò fi mẹ́ẹ̀lì kankan àwọn afáàtúnṣe fún wa yìí pé kódà àlọ́ọ̀wù tábàtú ti yọ ń kúrò nínú orúkọ tí wọ́n kọ sínú ninety nine tó wà lọ́dọ̀ wa ó tún máa jẹ́ kó di thirty torí pé àwọn àfa kan gbà yìí pé àlọ́ọ̀hù gangan fún ara rẹ̀ ó ní òun gangan lórúkọ tó dára ó ní ìbẹ fún ẹni tí ń jẹ́ àlọ́ọ̀hù ninety nine names kan ó bí wí pé aláwù yìí ò gbọdọ̀ sínú ninety nine names yẹn láìláì mímọ̀ fún tó wà ní àdìsí yẹn aláwù gangan ò gbọdọ̀ sí nínú kí ni o ninety nine names yẹn torí pé ó ní bẹ fún ẹni tí ń jẹ́ Allah ninety nine names kan nǹkan lágbọ́ yín bẹ̀ ni ẹ aláwọ̀ yẹn ọkọ síbẹ̀ àtúgbọ́ yín wípé ninety nine names ti ń bẹ fún yẹn kèé ṣe ninety nine names nìkan ní ń bẹ fún aramọ̀ fún nìyẹn àtúgbọ́ yẹn bẹ̀ wípé orúkọ rẹ̀ tẹ́nìkan bá lórúkọ ọlọ́run ọba ò tó ninety nine á sọ fún pé ìrọ́lọ̀ ń pa orúkọ ọlọ́run ṣe á ní wọ́n tó ninety nine àlọ́ lóun ní ninety nine kan tábà ti aláwù sí ó gbọ́dọ̀ di hundred so aláwù yẹn ó fi mọ gbogbo wa ọlọ́run ní ninety nine kan ó tún tún sọ pé bí àtàn ìlà wàhídà ọgọ́rùn ẹyọ kan lẹ́yọ kúnú ẹ̀ lára bí sọ̀rọ̀ bá ti máa ń sọ̀rọ̀ kó lè bá yé wa dáadáa sọ̀rọ̀ sọ́nà ọwọ́ ni wàá máa ní àsọ àdàkọ̀ọ́lá àlìjáde náà àbọ̀ wàá túmọ̀ eléyìí ẹni tó bá sọ orúkọ náà yọ wà àlìjáde lórí òbí kó wọn á sórí òun ni wọ́n sọ ń bẹ̀ yọ wà lọ́wọ́ sórí pé yọ wà lè jẹun náà so eléyìí aná ti sàlàyé fún wa ara kéèyàn gbàgbọ́ yé ọ̀rọ̀ òun náà ni pé yàn á sórí àtàwọn kan ní téèyàn tún lè máa wò pé wọ́n tún túmọ̀ rẹ̀ á wà sọ ètò ìdárayá ti fún wa ṣùgbọ́n kọ́ ni ó kàn wá nísìnyí nítorí àsìkò so látara bẹ́ẹ̀ ninety nine names yìí òun ló wá jẹ́ wípé àwọn àfáà wá wò pé tọ́lọ́ bá ti mú nǹkan wá báyẹn àwọn àfáà wà fẹ́ ṣe gbìyànjú pé orúkọ ìgẹ̀gẹ̀ àfẹ́ wà àwọn àfáà tó wá ṣáájú lọ àwọn àfáà aládìsí tó ṣáájú lọ sọ inú rìwáyà Walid ibn Muslim òun lọ́gbà alátọ̀dọ̀ àwọn àfáà rẹ̀ àwọn àfáà tó ṣáájú lọ àwọn náà wà lọ kó kọ yẹn jọ nínú rìwáyà Tirmizi àwọn ni wọ́n kó orúkọ yẹn wọ́n wá lọ kó eléyìí ojú kọ eléyìí ojú kọ eléyìí ojú kọ lọ́hùn ṣùgbọ́n gbogbo gbìyànjú wọn pátá àwọn náà try àwọn tuntun tún wá dé lẹ́yìn wọn àwọn náà wá ń wò wípé àwọn orúkọ yìí wọ́n ṣe kí ni ọ àwọn kan ò sí ń bẹ àwọn kan wà ń bẹ kálíbà wa mọ àwọn tó jẹ́ wípé ó fìdí múlẹ̀ àtàwọn tí ò fìdí múlẹ̀ òun náà gangan ó wà nù kẹta fi gbé wáàsí wa yìí sílẹ̀ so látara bẹ́ẹ̀ àgbọ́yé tá a gbọ́yé ọlọ́run bá ní orúkọ orúkọ ọlọ́run ọba a máa mú nínú alikitaabu wa sunna ibẹ̀ láti máa mú orúkọ ọlọ́run ọba so látara bẹ́ẹ̀ ìkànnì àwọn tó ń jọjọ gbọ́n wọ́n wá ràn wá lọ́wọ́ láti lè ṣàlàyé fún wa pé orúkọ ọlọ́run ọba inú kìtáàbù àti súnà òun láti máa mú ìkan wá sọ àfa kan wá sọ di orin kíkọ ó ní wàkúùlù wàsífù jà àfihàn kúrò á ní sọ̀rọ̀. وكل وصف جاء في القرآن àwòsọ àánàbì ilẹ̀ adínàmì. àwòsọ àfi àánàbì ilẹ̀ adínàmì. àwòsọ àánàbì ilẹ̀ adínàmì. so ọ̀rọ̀ sífà àkọ́ni àbí. nusibi tùmọ̀ náà. ذكري كيف نثبت معناها بغير كيف نثبت معناه بغير كيف نثبت معناه بغير كيف وغير تاتي غير تعطيل ولا تحريف وغير تعطيل ولا تحريف so orí ẹ wáṣífù nìyẹn sọ ẹkẹ nǹkan méjì míì kí n tó wá tún mẹ́rin bọ̀ so sìfáàtùhù kàdáàtì ikọ̀ dìímàtún. صفاتك كذاته قديمة أسماؤه ثابتة عظيمة أسماؤه ثابتة عظيمة لكن أبلي أكتر فيها. لكنها بالحق توقيفية للا بدا عادلة وفية لنا بدا عادلة وفية so aláwọ̀kọ́ nínú orin òun náà ni pé sifatuhu kàdáàtì ìkọ̀dí ìmàtún sifatula ìròyìn ọlọ́run ló kọ́kọ́ ṣàlàyé fún wa ó ní àwọn ìròyìn ọlọ́run ọba bí ọlọ́run náà gẹ́lẹ́ ló ti rí kọ̀dímọ̀tún kàdáàtì ìyẹn ni pé tẹ́ bá ní ìròyìn ọlọ́run ọba má sọ pé ìròyìn ọlọ́run ọba nígbà tó ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ ọlọ́run tán ìròyìn ọlọ́run ẹ̀ṣẹ̀ wà dé ara òun náà wà pẹ̀lú ọlọ́run kò ní bẹ̀rẹ̀ bó ti gbọ́dọ̀ gbà nìyẹn ẹlẹ́gẹ̀dì ni wípé àsìmá uhu sàbítàtún àbímàtún orúkọ ọlọ́run ọba ó orúkọ tó fìdí múlẹ̀ orúkọ ọlọ́run ọba dẹ̀ jẹ́ kí ni ọ àríìmàtún orúkọ tó tóbi òun náà orúkọ ọlọ́run ọwa ni làákínà á bìlẹ̀ á kí. tàòkìfìyà òun náà ni pé tá a bá wá ní ká sòdodo fún ọ orúkọ ọlọ́run àti ìròyìn ọlọ́run tàòkìfìyà ni kò ní wá láti ibì kankan àti nínú àbí láti inú alkitab wa sunna kò ní wá láti ibì kankan àfi kó wá láti inú kí ọ alikitaabu wa sunna ọwá ní lànàbìdá àdìlàtún wàfíyàtún lànàbìdá àdìlàtún wàfíyàtún aláwọ̀ ẹ̀rí tó jẹ́ pé ẹ̀rí náà pọ̀ lórí wípé àwọn orúkọ ọlọ́run ọba tó fìdí múlẹ̀ àtàwọn ìròyìn ọlọ́run tó fìdí múlẹ̀ ẹ̀rí là máa fi tì tọ́ fẹ́ morúkọ ọlọ́run ọba wa àtìrìn ọlọ́run ẹ̀rí rẹ̀ nìyí olè ẹ̀ gbọ́dọ̀ fi tì orí ẹlẹ́kejì wá sọ fún wa wípé gbogbo ìròyìn já àfihàn Qur'an ìròyìn tó bá ti wá nínú alukur'an àwòsàn à àbólálàáfíà ànàbí yìí al-adna látọ̀dọ̀ ànàbí wọ́n ní nùsbítú màánà òhù ó ìtumọ̀ rẹ̀ á ṣe kí ni ọ́. A fìdí ìtumọ̀ rẹ̀ múlẹ̀ tábà ní ọlọ́run ọba ọba tí máa ń jẹ́ ọba tí máa ń sọ̀rọ̀ ni á fìdí ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ọlọ́run ọba ń sọ̀rọ̀ á fìdí ẹ̀ múlẹ̀ àwa ni máa béèrè pé bóò lọ́lọ́run ti máa ń sọ̀rọ̀ gbẹ̀gẹ́rì kẹ́yìn àní fọlọ́run wéèyàn wàlá tẹ̀m̀sì òní fọlọ́run wéèyàn pé. ọlọ́njọ́ yẹn nìyẹn tó náà bá ti ń sọ̀rọ̀ òun àti èèyàn wọn ti jọjọ ra wọn o gbọ́dọ̀ sọ fún pé attribute tí ọlọ́run ọba ní táwa náà wà nírú ẹ̀ kọ́ wa sọ wípé látara bẹ́ẹ̀ òun àti ọlọ́run wọn ti jọ ní nǹkan kan náà o gbọ́dọ̀ síbẹ̀ wà látàrí o gbọ́dọ̀ yí padà àwọn kan wà tí ọba wọ́n máa ń wọ́n á wá wá ọ̀nà kan ní wàjá àrọ̀ búkà ọlọ́run ọba rẹ tó bá ti jọ́ gbé dàkíyàmà ó máa wá wàlímàlá ìkàtù tí wọ́n bá ń ka tẹ̀síìrì tẹ̀síìrì àlàlẹ́ òun àkọ́bẹ̀ pé wàjá àmúrù rọ̀ so ara bíi tí àwọn afa ti ní pro tí àwọn afa kan ti nínú àwọn afa tó bá pè wọ́n ní eléyìí wọ́n nínú àwọn aṣọ ayérò rẹ wà eléyìí mọ̀tẹ́sílà ni eléyìí kíní kan nítorí gbé ìròyìn ọlọ́run wọ́n fẹ́ ṣe kí ni o wọ́n fẹ́ sọ pé ah ọlọ́run ṣe á wá ah ó ti jọ yẹn nìyẹn ẹ ká sọ pé já amúrú rọ̀ bí kàrọ̀ ẹ ká wí àwọn fún wa sọ pé ìsọkúsọ ló sọ ẹ sọ lọ́wọ́ bọ̀ àmọ̀ràn rẹ̀ sọ ni kò sọ pé àtà amúrú lọ so ebo sọ ìbéèrè ẹgbẹ́ tí ló lò kí ló dé ọ̀sán pé wà já amúrú rọ̀ bí ká ìwọ lọ́wọ́ àkọ́lọ́ ọba ní nǹkan tí tí ọ̀nà àìsàn tó látara bẹ́ẹ̀ ká má jẹ́ ní tẹ́ kó sọ pé òun fẹ́ kọ́lọ́ ọba ní nǹkan tọ́lọ́mọ bá mú wá ọlọ́run bá fi díẹ̀ múlẹ̀ tí ó sì èmi jí bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ olóbi jẹ́ wípé ìròyìn ọlọ́run ọba a máa fi díẹ̀ múlẹ̀ ni gbogbo ìròyìn ọlọ́run á ní àtọ́rúkọ ọlọ́run ọba ọlọ́run ní walillahi asmaul husna àwọn àfáàní pé kí ni ọlọ́run ọba gbà lérò pẹ̀lú al husna orúkọ ọlọ́run ọba káàmìlà ó kọ tó pé ni kò sádìkù bẹ́ẹ̀ kò sá ìdá bẹ́ẹ̀ kò sálébù bẹ́ẹ̀ ẹ lè rí nínú orúkọ ọlọ́run ọba èyí tí ó máa jẹ́ àléébù kò sí ní orúkọ ọlọ́run orúkọ ọlọ́run ọba ò kì í ní àléébù rárá kò ní í ní defect kankan táwọn sọ pé ah àìdáni tí bẹ́ẹ̀ ní orúkọ ọlọ́run kò sí ẹ̀yin ò délé pí gbé ọlọ́run orúkọ ọlọ́run ọba kò pé dáadáa kò complete wọ́n gbé incomplete ní quality fọlọ́run èyí oníṣọ bẹ́ẹ̀ láyé fọlọ́run orúkọ ọlọ́run ọba pé tẹ́yẹ́yẹ́ so olóbi jẹ́ igbe orúkọ ọlọ́run wà pé ní alihusna àwọn afáàní kìí ṣe orúkọ lásán lórúkọ ọlọ́run orúkọ tó ní ìtumọ̀ ni tí a bá ti lórúkọ ọlọ́run ò ní ìtumọ̀ irú ẹni bẹ́ẹ̀ àwọn kan wà ní àwọn afáàkàn náà ní orúkọ ọlọ́run yẹn ò ní ìtumọ̀ ó kàn jókòó rẹ̀ lásán ni tẹ́ ẹ bá ti túmọ̀ rẹ̀ ó máa jókòó èèyàn àgbọ̀nà nínú ìgbàgbọ́ báyìí. ó kọ ọlọ́run ọba ní ìtumọ̀ a sì gbọ́dọ̀ túmọ̀ rẹ̀ kò dẹ̀jọ́ pé pé gbàdúrà túmọ̀ rẹ̀ ó wá jọ méèyàn ìtumọ̀ lọ́ba fún kọ ọlọ́run ọba ìtumọ̀ yẹn ló pé tí bá ń bẹ lọ́dọ̀ èèyàn àdínkù ni wọ́n jẹ́ lọ́dọ̀ èèyàn ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba ìròyìn yẹn pé tán yẹn yẹn kò ní àdínkù kankan lọ́dọ̀ ọlọ́run yẹn ń pè ní alihusna ìròyìn tó pé tá a bá túmọ̀ rẹ̀ a rí wípé kí ni o gbogbo nǹkan ló pé sínú ọkọ̀ ọlọ́run ọba òun náà ń pè ní kí ni o àlékúsínà àtòkọ ọlọ́run o àti ìròyìn ọlọ́run wọ́n ní òjò ọlọ́run pè ní sífàtúlọ́ọ̀ì àlìhùlìyà sífà ọlọ́run ọba ó ga kí ló ń gbé sífà ọlọ́run ní sífà tó ga ní wípé tẹ́ bá pe ọlọ́run ọba ní ọlọ́rẹ tí wọ́n pe ọmọ èèyàn ní ọlọ́rẹ gbogbo ọrẹ tí gbogbo ayé ìlú ta tọ́jọ́ ọmọ èèyàn kò lè dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ ọlọ́run. kẹlẹ́ bí jẹ́ pé sífọ̀ ọlọ́run ọba jẹ́ kí ni o àlẹ́ olìyà ìròyìn àsìmáwùhù àlùsùnà sífàtùhù àlùolìyà so sífọ̀ ọlọ́run ọba gajù gbogbo gbogbo ndé àlẹ́ máa pè ní pé ẹnìkan ní ìròyìn kan ìròyìn ọlọ́run bá ṣe kí ni o ó ju gbogbo ìròyìn yẹn lọ ló fi jẹ́ pé àwọn àfa sọ fún wa pé nǹkan méjì òun là á máa ń ṣe nípa ókọ ọlọ́run ọba àti ìròyìn ọlọ́run làfà kan sọ pé wàsáàlì súnlé àsì máa hùwà sí fàtú. wàsáàlì súnlé àsì máa hùwà sí fàtú. torí kò wá tán sí ìwà ní طريق التنزيه والإثبات. والثالث abala ẹlẹ́ẹ̀kẹta nínú tawhid olóyè ni al-asma wa sifat orí orúkọ ọlọ́run ọba àti ìròyìn ọlọ́run ọba ìlànà wo là máa ń tọ̀ níbi orúkọ ọlọ́run ọba àtẹ̀nzíò tá a bá ti ń sọ̀rọ̀ orúkọ ọlọ́run tá à ń sọ̀rọ̀ ìròyìn ọlọ́run ní tá a fẹ́ fàyọ̀ ń a fẹ́ ṣàfọ̀mọ́ ọlọ́run wàlí isbat a dẹ̀ fẹ́ fi orúkọ yẹn a fẹ́ fìdí orúkọ yẹn múlẹ̀ níta nítorí ẹ̀ ṣe kí ni ẹ o tá a fi ń sọ̀rọ̀ nípa orúkọ ọlọ́run níta nítorí ẹ̀ jókòó bí òjò bá náà lọ a fẹ́ ṣe àtẹ̀nzíú wàlí isbat a fẹ́ sọ pé orúkọ ọlọ́run ni eléyìí ò kì í so orúkọ ọlọ́run orúkọ ọlọ́run ni eléyìí ò kì í sorúkọ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ ṣe ni kí ni ọ kí ni ọ àtẹ̀nzíìkù ọlọ́run ọba gbogbo kọ ọlọ́run ọba kò séyìí tó ní àléébù bẹ́ẹ̀ ọlọ́run ọba ní sínú àwọn òròyìn ọlọ́run ni pé ọlọ́run ọba làtàkùdù sínátún wọlà náà ògbé òkì tọ́lọ́run oru òkì pọ́lọ́run àwa ní ìsìn téèyàn ọba máa ń sùn wàhálà ti dé yọmọ owó gùn tí ó lò káàkiri ni ọlọ́run sì gbọ́dọ̀ tó gbé ọlọ́run sì gbọ́dọ̀ sún tiẹ̀ ìròyìn lọ́dọ̀ tiẹ̀ tó bá mu ọmọ èèyàn òsínbọ̀rọ̀ nírú ẹ̀ yóò máa sáré káàkiri ni kò sí lòdì sáré dé so látara bẹ́ẹ̀ ìròyìn ọlọ́run ọba ìròyìn tó pé ni nínú làákà ìtìẹ̀ tó bá kú díẹ̀ káàtó tẹ́ máa ní ọlọ́run ọba tẹ́ máa ròyìn ọlọ́run bá ń gbà mẹ́rin lómi rẹ̀ pé ah, ó kú díẹ̀ káàtó kò díẹ̀ káàtó wá jẹ́ pé ròyìn tó fìdí múlẹ̀ ni kò lè kú díẹ̀ káàtó káwa náà sì sọ́ra àwa tá a jẹ́ ẹni tó fẹ́ máa ròyìn ọlọ́run bẹ́ẹ̀ ti ń kéwì ni àbẹ́ntí ń ṣe nǹkan kan ni tó bẹ́ sọ̀rọ̀ ni ká máa sọ́ra fún ìròyìn ọ ìròyìn kéèyàn pọ́ lọ́wọ́ bá ní abo etí lukára bí ajere kí ni túmọ̀ tó bẹ́ fàṣọ jáde bẹ́ẹ̀. òkò mi ẹran dà sílé àbí dè sílé ẹṣin kí ló fẹ́ fàyọnu àlámọ̀rí yẹn ẹlòmíì kan tó wà burú ju olè ní ọlọ́run ọba tẹ́ ń wo yẹn ọba tí èso bó ń dédé ni tọ́lọ́ ọba pẹ̀lú ara rẹ̀ gángan yóò tún wá takọ́ ọlọ́run ọba pẹ̀lú so nítorí fẹ́ fi sọ pé ọlọ́run bò sọ déédéé nìyẹn ó gbàgbé ọlọ́run ọba ọba tó ní ọgbọ́n ní ìkímọ̀ wà ní gbogbo nǹkan tí ń ṣe so látara bẹ́ẹ̀ àfẹ́ ká tún máa fún ọlọ́run ọba ní okọ tí ò dáa kódà kókó tún wá dáa kó tún rẹwà tí ò bá ti sínú àlìkìtáàbù wà súnà àní gbọ́ ọkọ yẹn wọlé bó tilẹ̀ kọ́ dáa tó bó tilẹ̀ kọ́ rẹwà tó so látara bẹ́ẹ̀ ìyẹn ló fi jẹ́ pé n ta fẹ́ pè wà lákèésì sí òun nìyẹn nínú alukurani kẹrin àwọn apá wa lọ sínú ẹ̀ wọ́n wá wò wípé a fẹ́ fa àwọn orúkọ jáde láti inú alukurani kẹrin tẹ́ máa fẹ́ fa orúkọ jáde inú alukurani kẹrin èmi ó kàn fún wa ní ọ̀nà tí wọ́n máa ń gbà fà á jáde láti sọ pé orúkọ ọlọ́run so orúkọ ọlọ́run ọba tí èèyàn bá fa orúkọ ọlọ́run ọba jáde nínú alukurani kẹrin yìí ó lè wá ní márífà ó sì lè wá ní nákírà so ọlọ́run ní wàhúwà latiful khabir wàhúwà latiful khabir so wàhúwà latiful khabir tọ́lọ́ wọn bá sọ yẹn ẹ rí i pé alatif yẹn ní alif walam ó dẹ̀ ní kí ni ọ alẹ́kọ̀ọ́bírù ó ní kí ni ọ alif walam gẹ́lẹ́ bí jẹ́ pé orúkọ ọlọ́run ọba àwọn àfáà wa gbà yìí pé mustaku ni gbogbo ẹ̀ nǹkan tá ní mustaku ni wípé orúkọ yẹn ó ó wá láti ibìkan ni ó emanate from ibìkan ni ó wá láti inú ibìkan ni so alatif afajade àwa kan àwa fa nǹkan yọ nínú ẹ̀ so ẹ̀ pé alatif al-khabir bí àwọn kan dáa lè máa sọ pé ismul fa'il so àwọn kan tó kọ́ lọ́wọ́ yẹn yẹn asifatu so ismul mubalaga asifatu al-mushabba'a so àwọn kan tó kọ́ lọ́wọ́ ọba máa ń jẹ́ nìyẹn so ó kọ́ lọ́wọ́ ọba yìí tó bá ti wá wá orúkọ ọlọ́wọ́n ọba yóò wá wá ní márífà ó lè wá ní márífà kí wọ́n sọ pé wàhùwà latiful khabir a máa sábà wà ní ipò bíi kọ́bárù ó lè wà nípò kọ́bárù ó lè dádó ń jọ́ mi náà sọ ó lè wà ní tí ó. orúkọ ọlọ́run ọba ó lè wá níwà márífà wàhùwà latiful khabir tó bá wá níwà márífà ó máa ń sábà wà níbí kí ìgbà tí nǹkan bá wà nípò kọ́bárù ẹni tó bá máa náwó ó lè dá dúró náà gbà mí irú ni inda malikin mokutẹ́tẹ̀ ó wà nípò mùdọ́fù ilé ibẹ̀ yẹn ṣùgbọ́n ó jẹ́ orúkọ tó dá wá fúnra ẹ̀ báyẹn ó lè wà nípò kọ́bárù kánà ó lè wà nípò kọ́bárù iná so ó kọ ọlọ́run ọba yìí wọ́n lọ pé inna Allaha ala kulli shay'in qadir so ó wá ní nákírà nìyẹn kọ̀dírù yẹn tó wá yẹn ó máa jẹ́ orúkọ ọlọ́run alatifu alikọ̀bírù yẹn náà ó lè wá ní wàwọ́lì gọfúrú rahim alifu alam yóò wà níbẹ̀ báwọn àbí kó jẹ́ pé nákírà ni ó wà ibi táwọn afá ti yọ orúkọ ọlọ́run jáde nìyẹn àwọn kan wá wà ló jẹ́ pé àwọn àfá àmọ́ bára wọn fà láàrin ara wọn tí orúkọ bá ti jẹ́ wípé ìgbà tí wọ́n fẹ́ mú wa wọ́n so nǹkan kan mọ́ tó yàtọ̀ sí kúlù ṣe yìí tí wọ́n bá ti so nǹkan kan mọ́ tó yàtọ̀ sí kúlù ṣe yìí wọ́n lè má pè lórúkọ ọlọ́run lápèjì wọn ni pé wallahu al-musta'anu ala ma tasifun àwọn kan náà àwọn afọ́sọ yìí pé al-musta'anu yẹn ó kọ ọlọ́run ni wọ́n náà sọ pé Allahu al-musta'anu ala ma tasifun pé ó yẹ kójú ọkọ̀ ọlọ́run àfa kan wà sọ pé ara kò lè jókòó ọlọ́run so torí pé kí lóbi jókòó ọlọ́run ni anáwó mu kọ ìyàtọ̀ torí pé wọ́n ti dè mọ́ nǹkan pé àlàámà tẹ̀sí fún wọ́n ti mọ́rọ̀ kan wá níbẹ̀ tó ti ní tàálùkù pẹ̀lú ẹ̀ tọ́rọ̀ bá ti ní tàálùkù pẹ̀lú ẹ̀ báyẹn wọ́n ní kó mọ̀ jẹ́ kí ni o orúkọ ọlọ́run ara ẹ̀ nìyẹn lóbi jẹ́ pé àwọn àfa sọ pé torúkọ bá ti wá wá ní almudọ́f wàlmudọ́f ilẹ̀ yìí wọn ò ní í gbà pé orúkọ yẹn jẹ́ orúkọ ó di ìgbà tí wọ́n bá tó rí i pé ó dá dúró lọ́tọ̀ lápèjúwe nísìn náà ní alimulẹ̀gọ́ ibi alámùlẹ̀gùyùb alimulẹ̀gọ́ ibi alámùlẹ̀gùyùb àwọn afọ́nì rárá ẹ gbọ́dọ̀ tí mú orúkọ kan kó jẹ́ alimu kẹ́ni ọlọ́run bá ń jẹ́ alimu. Al àgbàtẹ́ ẹ bá tó rí ẹ̀rí míì tí ó dá wa ní álímù ó wá lè wá ní jámù o sọ nínú àyà kùránì wàkúnná sọ wàkúnná bí ìkíni ọ bí kúlì ṣe ìkíni ọ wàkúnná bí ìkíni ọ álìmì so ìbádọ́dọ̀ ọlọ́ni àwa la jẹ́ álìmì náà ibẹ̀ wọ́n gbàgbé ọlọ́run bá jẹ́ alimu bẹ́ẹ̀ so ṣe wà kún nàbí kún ní ṣe náà rẹ nam nam so kẹ́lìmọ̀ yẹn ó wá báyìí ní odò ṣe ìsìbáàtú pé alimu lọ́lọ́run bá tí wọ́n bá ti lórí ẹ̀ wọ́n ò ní fi ọlọ́run ọba ní ali nínú alámùnìgùnyù alámùnìgùnyù wọ́n ò ní fi ọlọ́run ọba ní alámù torí pé kí ni aláàmù yẹn tí ò bá ti dá wa lọ́tọ̀ tó yẹ pé aláàmù lè kúyú bìlẹ̀ wa òní kọ́ lọ́wọ́ bàbẹ́ yẹn ló fi jẹ́ pé ó kọ́ ló bá ti jẹ́ mùdọ́ fún mùdọ́ bìlẹ̀ wọn ò ní yọ orúkọ jáde ń bẹ̀ àyà àfìgbà torúkọ yẹn bá tó dá wa lóhùn nìkan ẹni lọ́wọ́ èèyàn lè kọ́lọ́ ní èèyàn lè kọ́lọ́ ní zul jalali wal ikram torí pé ní gbogbo ló bá ti wọ́n gbà kò ní jẹ́ orúkọ inú fẹ́ kí wọ́n papọ̀ mọ́ ibi tó kọ ọlọ́run ọba wà so wọ́n bá àpapọ̀ mọ́ ibi tí orúkọ ọlọ́run ọba nǹkan wà ní zuliku watilimati ó papọ̀ mọ́ kọ ọlọ́run ṣùgbọ́n máa dáríkà wọn ò ní gbà ní kíni o wọn ò ní gbà ní ara orúkọ ọlọ́run ọba so àkàdáwọn afa tí wọ́n jẹ́ mọ́ àkíkún tí wọ́n fi jẹ́ múlẹ̀ fún wa ní pé táàbà pé orúkọ kan lórúkọ ọlọ́run orúkọ yẹn ó dàdúró kò ní sopọ̀ mọ́ nǹkan kan kò ní jẹ́ àlùmùdọ́fà mùdọ́fà ilẹ̀ yìí lórí jẹ́ pé àwọn afẹ́ sọ pé gbogbo rọ́bù tó wà ní kùránì ó ní mùdọ́fà rọ́bù alamin rọ́bù samawati wal ardi gbogbo kíní ló ní kíní o mùdọ́fà mùdọ́fà ṣùgbọ́n nínú àdís ó wá padà wá pé wà á máa fi rùkú fa ádìmú àrọ́bà ṣùgbọ́n nínú rùkú o ẹ máa gbé ọlọ́run ọba tí ń jẹ́ rọ́bù tóbi ìgbà yẹn inú àdìsí ni wọ́n wá pé orúkọ yìí ti fìdí múlẹ̀ kò ní fìdí inu inú kí ni o inú ara tí àwọn àfáàfin máa ń mú orúkọ wá nìyẹn tòdé wàá fẹ́ gẹ̀ẹ́tì ọlọ́run ọba èèyàn lọ síbẹ̀ èèyàn wà lọ máa wò lẹ́yọ kọ̀ọ̀kan so inú so wà ní wa bóyá ló wà ń bẹ ni bóyá àlẹ́ akíìmù lẹ́ni ẹ fẹ́ kọ ni o torí pé tẹ́ bá yọ pé àlẹ́ akámù ló wà ń bẹ̀ àlẹ́ akíìmù àlẹ́ akíìmù yẹn kò sínú ninety-nine leaves wà lọ́wọ́ wa nìyẹn ó dẹ̀ fìdí múlẹ̀ nu Kúránì wọ́n wọlé akíìmù lẹ́ alim sọtumare bẹ alẹ akam ló wà bẹ alẹ akam inú àdìsí ni alẹ akam ti fi di múlẹ̀ kéésẹ nu kurani òṣèlú ọba ń bá ọkùnrin kan akam ibẹ̀ ló ti fìdí múlẹ̀ láti sọ pé ọlọ́run ọba ní alẹ́ akam wà láwùlẹ̀ ukmu ṣùgbọ́n nínú ninety nine names alẹ́ akam ló wà mẹ́ kò dẹ̀ sí alẹ́ akim wọn kọ́ síbẹ̀ alẹ́ akim dẹ̀ ní Quran ara ṣùgbọ́n alẹ́ akam yẹn fìdí múlẹ̀ ìyẹn náà fi wá ṣàlàyé fún wa wípé àwọn orúkọ wo ló wà nínú àwọn ninety nine names tó wà lọ́wọ́ wa tó jẹ́ wípé kò fìdí múlẹ̀ torí pé kò sínú alukurani kẹrì yẹn gangan ara mẹ́jọ wáàsí wa òní nìyẹn so orúkọ àkọ́kọ́ mo sọ fún wa lẹ́ẹ̀kan wípé orúkọ twenty nine òun náà ni òfìdí múlẹ̀ nínú àwọn orúkọ tó wà lọ́wọ́ wa tó jẹ́ àwọn táǹpẹ̀ ní ninety nine names òfìdí múlẹ̀ tábà tí wọ́n gbà pé ninety nine yẹn kò sí aláwù níbẹ̀ ó máa jẹ́ orúkọ thirty tí ó fìdí múlẹ̀ bẹ́ẹ̀ tí a ní kàsára ninety nine names alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni alẹ́kọ́ọ́fídù nam alẹ́kọ́ọ́fídù òun oni alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àrọ́fíhùn òsínú ẹ̀rọ tó wà bá ti pera rẹ̀ ní alẹ́kọ́fídù kò sí tó ti pera rẹ̀ ní arọ́fíkù ẹlẹ́ẹ̀kẹta àgbẹ̀mọ́pá yẹn ní abdulrọ́fíì abdulrọ́fíì náà àbọ̀sí bẹ́ẹ̀ alimuizu muizu lárúkọ tó gbajúmọ̀ ni orúkọ ọlọ́mọ ọba kọ́ ló ń jẹ́ alimuizu so àwọn sífọ́ ọlọ́mọ ọba làwọn eléyìí gbogbo àwọn kẹta ń ka yìí òkè sorúkọ ọlọ́run alimuzilu sọ òkè sorúkọ ọlọ́run ọba ní jẹ́bẹ́ẹ̀ alijalil alijalil sọ abduljalil fèsì abduljalil kìí sorúkọ ọlọ́run ọba ní jẹ́ alijalil tẹ́lẹ̀ kò fìdí múlẹ̀ níbi kankan alibaifu ifu láti bí bá àtà kéèyàn gbéyàn dìde ìròyìn ọlọ́run ni kò kí so kọ ọlọ́run ó kọ ọlọ́run gbọ́dọ̀ fìdí mi àbára pété bí ọlọ́run ti sọ pé wàjá àrọ̀ búkà kọ́ wá ní ọlọ́run bá ń jẹ́ àlìjá í ọ̀rọ̀ ọ̀dọ́rú ẹ̀ wò ọkọ̀ ẹ̀yàn gbọ́dọ̀ pé níta àwọn abáyẹn ṣe ni ẹ̀kan lọ́ọ́ fa yáàdì bá ń kúrò erí bẹ́ẹ̀ dáadáa so alimuhyi alimuhyi ọlọ́run kọ́ ló jẹ́ bẹ́ẹ̀ alimumitu ọlọ́run ọba kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ alimu sí orúkọ ọlọ́run ọba kọ́ ó lè jẹ́ ìròyìn ọlọ́run alimu sí alimubudiku alimuidu aliwajidu ọlọ́run ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ alimajidu aliwali ọlọ́run jẹ́ aliwali jù aliwali jù amid ọlọ́run bá gbọ́dọ̀ jẹ́ aliwali olùjẹ́ ìròyìn alimuntakimu alimuntakimu alimukusitu alijamiu onímọ̀ seventeen alimugini ọlọ́run bá ń jẹ́ aligẹ̀níyù wọn kọ́ ló ń jẹ́ alimugini àdáwọlé sọ di sífà rẹ̀ bábùlì àgbà alimánìkù alimánìkù àdọ́rù ọlọ́run kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ anáfíhù òbítúmúlẹ̀ anúrù sọ. So, ọlọ́run yẹ nuru samawati wal ardi so lẹ́yìn náà albadiu alibaki arọ̀ṣídù asọ̀búrù zuljalali wal ikram malikul mulki alẹ́ adilu máàlíkùlì múlìkì alẹ́ adilu so àwọn orúkọ yìí ní twenty nine names tó jẹ́ yí pé kò sí nínú kíni ọ orúkọ ọlọ́run bẹ́ẹ̀ ìròyìn ọlọ́run gbogbo ẹ̀ pátá yẹn yá alẹ́ fi ròyìn ọlọ́run torí pé orúkọ ọlọ́run ọba ó yàtọ̀ sí ìròyìn ìròyìn ẹ̀yàn ni pé àwọn nǹkan téèyàn máa ń ṣe nǹkan téèyàn máa ń ṣe nǹkan téèyàn máa ń ṣe bí mo ti wà ní ìsinmi àmọ́ ń sọ̀rọ̀ mo jókòó so lọ́nà bá sọ pé òun ṣe nǹkan kan ọlọ́run ní ìsinmi ìsítáwà alàlẹ́ àrùṣì so ọlọ́run bá lọ́pọ̀ ọlọ́run ní alimustewi so òun ṣèròyìn ẹni alàlẹ́ àrùṣì so ìròyìn ọlọ́run yàtọ̀ sí kí ni o ó yàtọ̀ sí orúkọ ọlọ́run so kílẹ̀ sí wa báyìí so látara bẹ́ẹ̀ àwọn orúkọ yìí program yẹn ti kọ́ lẹ́lẹ́yìí tàbá mi fẹ́ kọ́ àwọn orúkọ yìí ò sí lára orúkọ ọlọ́run ṣùgbọ́n a lè fi ròyìn ọlọ́run a lè fi ròyìn ọlọ́run lẹ́yìn wá gbà náà òun náà wá ní pé àwọn àfáà wá ṣe gbìyànjú oríṣi ìwé la tún máa máa padà rí oríṣi tíà ẹni bá tún ka tíà dáadáa ó máa kà wọ́n oríṣi tíà táwọn àfáà tún ti ṣe tí wọ́n kọ àwọn orúkọ ọlọ́run ọba síbẹ̀ ṣùgbọ́n gbogbo wọn náà àwọn àfáàwọ̀ gbogbo wọn náà ń try náà ni ṣùgbọ́n kọ́ídà tí wọ́n gbé lẹ́lẹ̀ ìyẹn ni pé rúùlù tí wọ́n ní ká máa tẹ̀lé tá a bá tẹ̀lé dáadáa àwọn orúkọ tó jẹ́ wípé ó fìdí múlẹ̀ tá a bá tẹ̀lé àwọn rúùlù tí wọ́n ní ká máa tẹ̀lé. àwọn orúkọ tó fìdí múlẹ̀ Ati ati kọ wọ́n sí ọ̀dọ̀ wa ń bì náà. ẹni wọn bẹ start ẹ àwọn orúkọ so àwọn orúkọ tí ó fìdí múlẹ̀ èyí tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn àáfàá òun náà ni wọ́n tún ti kọ́ ọ àwọn orúkọ jáde tó pé wọ́n ṣe sínú tíà wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà tó ṣe tíà tí wọ́n kọ àwọn orúkọ jáde ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé àṣìṣe kéékèèké máa ń wà ń bẹ̀ torí pé àwọn náà ni wọ́n gbófin kalẹ̀ òbí tó bá dẹ̀ gbé kalẹ̀ ó ní mo kà fún alẹ́ kan yẹn òun la gbọ́dọ̀ máa ń lò láti lè mú àwọn orúkọ wá so àwọn orúkọ tó wá jẹ́ pé ó fìdí múlẹ̀ lọ́dọ̀ wa níbi bíi pẹ̀lú àwọn òfin gbogbo ẹ̀ pátáyáyá níbí yìí ó jẹ́ orúkọ one hundred and one olówàn bíi sọ fún ẹni tí ìwé yẹn wà lọ́wọ́ ń bì mo lè fún wọn níbi bíi sọ àwọn orúkọ yẹn mo lè sáré kà wọ́n fún wa arahman àtọ́gbà pé alọ́wù a máa. a máa gbà wípé òun gangan ni orúkọ tó jẹ́ ọ̀gá gbogbo orúkọ òun lá máa ṣàfitì gbogbo orúkọ sí tàbá ní arahman ani min asma ilá ẹ wọ́n sọ pé alọ́wù min asma irahman ẹ wọ́n dẹ́rù ẹ̀ wò ẹ wọ́n sọ ni pé arahman min asma ilá arahman wà nù kí ni orúkọ Allah Allah lọ̀gá gbogbo kọ pátá yẹn yẹn tí ò síyèméjì bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ arahman arahim alimaliku sọ alimaliku so yẹn bọ́lá bọ́lá ní máàlíkù tó gbé máàlíkù tó wá Maliku, yaomidi Maliku limuliki, so sọ kò wá kò dá wá lọ́tọ̀ torí ẹ̀ la fi rẹ̀ mú wa nítorí ìgbó wọn ni máàlíkù ló wà alimaliku alikuduus asalam. As alimọ́mínú alimọ́àìmínú alazizu alijabar alimọ́takabir alikọ́lik alibari'u alimusawiru alawalu alakhiru adha'iru albatinu. Al asamiu albasir alimola anasir alafuwu alikodir alatif alikobir aliwitru alijamil alihayi asitiru ọlọ́run kì í ṣe sàtárù ọlọ́run jẹ́ sàtárù nínú kọ́ ọlọ́run bá asitiru alikabir alimutaali aliwaidu alikoharu aliaku almubin alikowiyu almatin alayu alikoyum alaliyu alazim. Al الشكور الحليم الواسع العليم التواب الحكيم الغني الكريم الأحد الصمد القريب المجيب الغفور الودود الولي الحميد، hamid Al-Afiz. So, Al-Afiz, kò fìdí múlẹ̀. Al-Afiz, Al-Majid, Al-Fattahu, Al-Shahid, Al-Muqaddimu, Al-Muakhiru, Al-Malik, Al-Muqtadir, Al-Musa'iru, Al-Qabidu, alibasitu arrozib alikoir adayan ashakir almanan alikodir alikọlák alimalik So, òun fi malik síbẹ̀ àmàyọ̀ yẹn kúrò bẹ́ẹ̀ ẹ̀rọ ẹ̀rí síbẹ̀ alimalik. So, so ó máa kó hundred bíi ní àròzáàkú alwakil alrokib alimohsin alasib aṣáfi alrofiku alimoti alimokit aseyidu atọyibu alihakamu aliakiramu. Al alibaru algọfaru arọuf alwahab aljawad asubu alwarifu arọbu alẹ́àlá alìláàù alìláàù lẹ́yìn náà àtọ̀bíìbù táwọn pè ní dókítọ̀ ọlọ́run àdìsíwájú fìdí ẹ̀ múlẹ̀ ọlọ́run máa ń jẹ́ àlọ́ọ̀tọ̀bíìbù alikafiilu so àwọn orúkọ yìí gbogbo ẹ̀ máa jẹ́ hundred báyẹn òun náà ni pẹ̀lú kọ́ídà tí wọ́n gbé kalẹ̀ òun ló jẹ́ èyí tí ó fìdí múlẹ̀ nínú àwọn nǹkan tí àwọn àfáà ti kọ síwájú ta tí èmi ti kà so àwọn orúkọ táwọn àfáà bá kó jọ èyí tí wọ́n bá kó jọ tó bá fi kún un tó bá jẹ́ pé kò bá fìdí múlẹ̀ pẹ̀lú àwọn òfin tí wọ́n gbé kalẹ̀ à ń yọ kúrò bẹ́ẹ̀ àwọn tó wá dúró pẹ̀lú àwọn òfin tí wọ́n gbé kalẹ̀ òun náà ló wà nínú ìwé tí ń bẹ ní ọwọ́ wọn yìí tó jẹ́ hundred wọ́n rí àwọn làwọn kọ̀ pé àpẹ malik tún wà nínú nǹkan tí wọ́n kọ síbẹ̀ so eléyìí nìkan ló fìdí múlẹ̀ àwọn tí ò fìdí múlẹ̀ òun náà ni mo ṣàlàyé fún wa lẹ́yìn wá gbà náà àwọn orúkọ tá a sọ fún abẹ́ kò fìdí múlẹ̀ yìí tó bá jẹ́ wípé a rí àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó fìdí ẹ̀ múlẹ̀ ní alukurani Karim torí wípé àìyọ orúkọ látara fìdí kí wọ́n kàwé gbọ́dọ̀ bá yẹ́bùsùtù rìsíkọ́lì yàṣà sọ wàyẹ́kìdìrì kéèyàn wá torí ẹ̀kọ́ sọ pé ọlọ́run bọ́ máa jẹ́ báásìt ọlọ́run máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ mú abáyẹn ò lè mú kọ́lọ́n jáde báwọn. so èèyàn ò lè mú wá báyẹn olùbàdàn yàrá tó rí tó wá ní ismu fáìlì yẹn àbò tó má dẹ̀ wá ní ismu fáìlì àbò wá ní ismu mubalaga àbò wá ní ismu musaba ó lè wá ní ismu tẹ̀bdìlì náà tó kọ́ lọ́wọ́ bàbá wá nìkan nínú ẹ̀ tí ò bá ti irú nísìn alimaliku alimaliku kọ̀ wá wá ní mọ́líkù omi ní ìwé gbẹdẹgbẹ a sọ pé dandan a mú Malik wá bí kíní yẹn bá ti wá gẹ́lẹ́ bẹ́ẹ̀ láti kíní o bẹ́ẹ̀ láti mú wá kọ́mọ̀ nígbà wà dàlù kí mọ̀ kọ́lọ́hún ọba kó sọ fún wa wípé orúkọ kan wà ní àwọn orúkọ ọ̀hún tá a pe òun bẹ́ẹ̀ ọ̀dà kọ́lọ́hún ọba sọ pé àwọn orúkọ kan wà orúkọ mi tó kò sí orúkọ mi ẹ̀gbọ́n mi yé kéèyàn déwájú ọlọ́run kọ́lá ọkọ sọ fún yàn wípé àwọn orúkọ kan wà tí mò ń jẹ ọba sì wàá fi pè mí o kí ló dé tó wàá fi pè mí ìwọ ọlọ́run ìmọ̀ kó fìdí múlẹ̀ ni ibi tí màmí yé mi mọ ni pé àwọn tó fìdí múlẹ̀ mo fi pè ọ́ àwọn yẹn mo rò pé kò fìdí múlẹ̀ ni ọ̀dà ó fìdí múlẹ̀ ẹ̀yọ̀sẹ́ lè fi àjẹyẹ́ torí eléyìí o wọ́n á ní ah àwọn orúkọ yìí kìí sókọ mi o sì fi ń pè mí aláàkọ́ ni pé ẹni máa ń fọwọ́kọ díẹ̀ sókọ ọlọ́run pọ̀ ọlọ́run kí ni pè ìpèkúpè ló ń pè so ọlọ́run bò ló dá lóhùn pẹ̀lú ẹ̀ so látara bẹ́ẹ̀ lọ́mọdé pé a máa sọ́ra fún kí ni o ká má fi orúkọ ọlọ́run ọba pe ọlọ́run lóòótọ́ ni a máa fi ìròyìn ọlọ́run ọba náà pe ọlọ́run ìròyìn tó bá dẹ̀ fìdí múlẹ̀ òun náà láàfin pè ọlọ́run bẹ́ẹ̀ tí ìròyìn pọ̀ àlè máa ń kó òun jọ sójú kan ìròyìn ọlọ́run ọba pọ̀ bẹ́ẹ̀ a bá ti rí gbólóhùn rẹ nínú kùránì àtàdíìsì àfìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n tó ń pè é ní báàbùlì akbar báàbùlì kíní ọ akbar ìyẹn ni pé a kàn fẹ́ sọ̀rọ̀ nípa ọlọ́run tó yẹ pé o lè mọ̀ wà nù kìtáàbù o lè mọ̀ wà nù súnà ẹ̀yẹ kàfẹ́ sọ̀rọ̀ nípa ọlọ́run ẹni kò sì ní tako yàn lórí ẹ̀ so àti pé ọlọ́run ọba òní máa ń jẹ́ ní tó bá fẹ́ sùn oorun sùn ẹ̀jọ̀ ṣé òun náà fi máa ń jẹ́ tó bá fẹ́ sùn oorun yìí ẹni wáyé ìdájọ́ náà lè máa jẹ́ kó dájú ó lè má sínú àkùrá ó lè má sínú kìtáàbù ó lè má sínú súnà <laughs> ṣùgbọ́n ẹni kò lè tako ọ̀rọ̀ yẹn nínú kíni o nínú làákàyè so ìyẹn ni pé à ń sọ̀rọ̀ nípa ọlọ́run nǹkan náà náà mọ̀ pé ọlọ́run ọba máa ń ṣe ọlọ́run ọba ó wà ní mẹ́wàá ní wàhálì kìtà mẹ́wàá ní sunna báàbùlẹ̀ àkùbárù náà pé lẹ́yìn wọn. so báàbùlẹ̀ àkùbárù àwùsà báàbùlẹ̀ àkùbárù àwùsà ìyẹn gbáyé akọ̀wé òwe kí ló sọ ó rí bẹ́ẹ̀ náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ọlọ́run ọba lọ́ba ti máa tọrẹ fún yàn lọ́pọ̀lọpọ̀ so ọlọ́run ọba lọ́ba tó ṣe yí pé ọmọ òrukàn ó lé tí ò tí ò lẹ́nì kankan tí ò lára ọlọ́run ni máa jẹ́ ara fún tí ó jẹ́ bí fún tí ó jẹ́ bàbá tí ó jẹ́ kò ní sìnkàn lè burú lélẹ́yìn <laughs> ó sọ kí ni o báàbù kí ni o báàbù lè àpààrọ̀ sọ̀kọ̀ wá ní sọ́ di ìròyìn ọlọ́run kò ní sọ́ di kí ni o orúkọ ọlọ́run sọ lẹ́yìn wá gbà náà òun náà wá ní wípé àwọn orúkọ ọlọ́run wọn ni man àṣọ á dákọ̀ọ́lá náà ẹni tó bá sọ orúkọ ọlọ́run ọba yóò wọ àlìjánná àwọn kan wá ní pé ọ̀nà táwọn èèyàn gbọ́ èyí sí ọ̀nà mẹ́rin òun ni wọ́n gbọ́ yé sí ọ̀nà kan ló sì fìdí múlẹ̀ níbẹ̀ ọ̀nà mẹ́rin òun làwọn èèyàn gbọ́ yé sí ọ̀nà kan òun ló fìdí múlẹ̀ níbẹ̀ ìdájọ́ kó dẹ̀ fi fìdí múlẹ̀ a máa ṣàlàyé ẹ̀ fún wa alákọ̀ọ́kọ́ àwọn kan ní ìtọ́lọ́mọ bá sọ ni pé a sọ ìmánà àfihàn ó ha sórí yányán ni ìgbẹ́ ó gbọ́dọ̀ ha sórí ni wọ́n tún rí wáyà mi wà pé tó bá ń ha sórí àfihàn ìgbẹ́ yóò wà dídé náà àwọn kan wá wò pé ó kọ yìí ó kọ tọ́lọ́mọ gẹ́gẹ́ sọ pé ninety nine tó jẹ́ pé kò sọ pé máa rí fà ni ó wà indefinite kò fún ẹnì kankan làwọn bá sọ pé ẹnìkan kò lè sọ pé ninety nine yẹn eléyìí ló jẹ́ ninety nine eléyìí ló jẹ́ kíni kan orúkọ lọ́jọ́ tó pọ̀ ju ninety nine lọ. nínú àdúrà kan àṣàlùkà bìkúlísìmì sọ gbogbo orúkọ kíni ọ sàmẹ́ta bíi nam nafsaka aw anzaltahu fi kitabika aw alamtahu ahadan min aw awista santabi fi ilmil gaibi inda o kọ lọ́wọ́ bá pọ̀ gbogbo ẹ̀dá adákọ̀ ibi ẹni sì báyìí ẹ̀yọ́ kan kò lè fọwọ́ báyà kó sọ wípé ìkan nínú àwọn kí ni ó ninety nine yẹn nìyẹn kéèyàn wá sọ wípé ẹni tó bá a ṣẹ́ni wá ninety nine ó ti wá há ninety nine nù gbọ́dọ̀ ọmọ yìí tó jẹ́ bóun ti fẹ́ rí a kọ̀kọ́ lè rí a náà kò possible torí kò mọ iye tí kíní yẹn jẹ́ ọmọ ìgbé ìgbé ìdàkó lẹ̀lẹ̀ bóyá náà iná àbí ìṣẹ̀ náà ti náà yẹn àti a wàhálà kan kọ́ ni àbáwọn. tó bá tẹ̀ wá sọ pé òun á ihá nìkẹ́ yẹn wá hàn kan sórí yóò àfi wálẹ̀ tó sálì jẹun náà láì ṣe kùránì láti bẹ̀ tóbi tó pin so bẹ́ẹ̀ bá kùránì láti bẹ̀ tóbi tó pin gan náà ó tún gbọ́dọ̀ ṣiṣẹ́ rí mọ́ tó bá fún gbogbo àti ọ̀dà inú náà ni ó lọ so àti sọ pé ibùsùn yẹn lásán ni ó wà gbé ni ẹ̀wọ̀n kí ni ó inú àlìjẹ náà kò sì sí pé ẹ̀rọ á kúra nítan wọ́n sọ pé yóò wọnú àlìjánná wọ́n tó bá dénú àlìjánná wọ́n lọ máa ka kùránì hàn yóò máa ga lókè sí ni wọ́n sọ pé wọ́n ti á kùránì tán yóò wọnú àlìjánná ara wọn sọ bẹ́ẹ̀. lọ́sọ̀ pé ká ayẹ èèyàn há sórí ọkàn tán ara jẹ ni o ara wọn tó há sórí tí wọ́n máa fi ṣàdúrà tí wọ́n máa fòkè so ìfòkúfò ló ti fòkè so kọ́nà kó sànù wa. so ẹlẹ́ẹ̀kejì táwọn àfáà sọ fún wa òun náà ni pé fáámù màá ní à òun náà ni wípé ká á àwọn àtúmọ̀ rẹ̀ wàmọ̀dìlò láti à àtàwọn nǹkan tí ń tọ́ka sí kéèyàn lọ kọ́ ni túmọ̀ kí ni alihalim ọlọ́run ọba ọba onísùúrù kó wá mọ̀ pé ah, ọlọ́run gbogbo ní sùúrù ó gbọ́yé dáadáa ọlọ́lé ké wọ́n wá ṣàlàyé ẹ̀ fún wọ́n wá sọ̀túnmọ̀ ẹ̀ fún ká sọ̀túnmọ̀ ẹ̀ fún ilé ẹ̀kọ́ kan náà mo ti gbọ́yé dáadáa kẹ́ ẹ wá ní pé ẹ bá ti pàmò ní àṣọ a dàpọ̀ torí pé ó gbọ́yé ṣé èèyàn gbọ́rùn pé bó ti ẹ̀ ká kírun ọgbọ́yé kò sì kí bẹ́ẹ̀ gbígbọ́yé yẹn náà fi wá wà lìjẹ́ náà kò ṣeé ṣe bẹ́ẹ̀ ó takò làákàyè ẹlẹ́ẹ̀kẹta oní àtàkọ́lùkù bìhà oníkéèyàn sọ di ìwà èèyàn ẹlẹ́ẹ̀kẹta nìyẹn kéèyàn sọ di kí ni o ìwà ìwà téèyàn máa wù wọ́n ní ọlọ́run ọba á ọba onísùúrù náà ni wọ́n ní òun náà wá ní ìwà yẹn èmi náà fẹ́ máa níwà sùúrù sọ di ìwà rẹ̀ tó bá ti wá lè ní ìwà yẹn tó bá ti jẹ́ pé onírúwà ninety yẹn lọ́dọ̀ yóò jẹ́ ní àdìjẹ́ náà alákọ̀ọ́kọ́ a ní àkọ́kọ́ ọmọ yẹn orúkọ yẹn náà ẹni yẹn ibẹ̀ ni mùtàkábírù wa ọlọ́run ẹ̀gbẹ́ ni bàbá ń jẹ́ mùtàkábírù ọlọ́run wọn jù nù náà wọn ò ní wọ́rí sọgbọ́n lọ́wọ́ àwọn kan tó wà lẹ́gbẹ̀ẹ́ òlùkọ́ náà wọ́n bá jẹ́ nú ẹ̀ tó wọ́n aṣọ dìwà ìyẹn náà ṣe kí ni o kò wọlé ẹlẹ́ẹ̀kẹrin wá ní dùn ká máa bẹ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ inú ẹ̀ a máa fi kírun bisimilayi rahman rahim tàbí káyà kanu kurani àákànú ẹ̀ fàdíhù ètò abatiwa ká máa gbé lóhùn ọba pínlẹ̀ o pẹ̀lú rẹ̀ ìyẹn wàá ní gbogbo ogun ẹ̀ lágbọ́dọ̀ fi gbé lóhùn ó ní údi wùlọ́ à àwídù rahman ajá máa tẹ̀dùkù faláwìlì asma olùkọ́sí ó dùn ara wọn bẹ́ẹ̀ pé Allah àbíkó pé arahman èyíkéyìí tó ọba gbé faláwìlì asmaul husna ọba ìgbẹ yọkan lọba géètì ńbẹ tó o fi ń ṣe duawu wà á mọni àṣọ ha dákọlà tó ọba ìgbẹ o fi ń ṣe duawu onáàdá wa olówó wà múnásìbì pẹ̀lú tó wà ní kùránì wàlílà ilẹ̀ asmaul husna fàdíwúú bíà so kùránì ládàbí túmọ̀ ọ̀la ni ó jágbọ̀ yé wa yẹn gbé ẹ àdúà tábà fi ń ṣe dùn áwù àtẹ́kùn nìkan là ń rìn láìlè lórí tá à ń ṣàdúà pẹ̀lú ẹ̀ tẹ́gbẹ́ òun là ń rìn láìlè lórí táwọn ṣe kí ni ó tá à ń ṣe àdúà pẹ̀lú ẹ̀ sọ tá à ń ṣàdúà pẹ̀lú ẹ̀ yọ máa jẹ́ wípé àti ṣe kí ni ó ó ti wà nínú wàmán àṣọ á kí ni ó dàpọ̀ làdìjà àtúmọ̀ àdìsí yẹn pẹ̀lú Kùránì nìyẹn ìyẹn ò ní jẹ́ kó ní wàhálà so ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin yẹn òun ni àwọn àáfàá òun ló jẹ́ pé òun ló fìdí múlẹ̀ òun ni ò ní wàhálà kankan nínú gbogbo àwọn ìtumọ̀ yẹn kéde ìhà òun ló fún wa so látara bẹ́ẹ̀ a ní láti gbọ́ yé dáadáa so orúkọ ọlọ́run ọba àwọn àáfàá ṣàlàyé fún wa wípé orúkọ ọlọ́run àwọn kan wà tó lè fẹ́ máa sún mọ́ra wọn tẹ́gbẹ́ yóò máa wòrí pé ah, orúkọ eléyìí náà àsọmọ́ pé àwọn kan wà tó jẹ́ wípé wọ́n máa ń gbẹ́gbẹ́ construction wọn ló kàn máa yàtọ̀ síra wọn ọlọ́run bá jẹ́ alikọ́dírù alikọ́dírù alikọ́dírù alikọ́dírù alimokutẹ́dírù àwọn afáàní máa ń pè ní orúkọ kan ṣoṣo ìtumọ̀ wọn bá ti wà yẹn ó yàtọ̀ síra wọn ìwọ gan lè má ṣe kí ni o ò lè má mọ ìtumọ̀ yẹn dáadáa ṣùgbọ́n kọ́ wọ́n sọ yí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí ni o ìtumọ̀ kankan náà ni wọ́n ní má sọ bẹ́ẹ̀ ìtumọ̀ wọn ṣe kí ni o ó yàtọ̀ ìtọ́lọ̀ bàbá fi mà wá lẹ́yìn kí ni ó lálẹ́ sọ́ńbẹ̀ ṣùgbọ́n a máa gbà wípé ìtumọ̀ wọn ṣe kí ni o ó níbi tó ti yàtọ̀ díẹ̀díẹ̀ síra wọn àgbẹ̀yìí tá a gbọ́dọ̀ nìyẹn nígbà míì wà ní manuwa fẹ́ tún àwọn orúkọ míì fún wa bí wọ́n sọ pé wọ́n fẹ́ tún orúkọ míì fún wa àwọn àmọ́ rí pé orúkọ Allahu wa àlè ìlàwù wa ìtumọ̀ wọn wọ́n gbàgbé ó yàtọ̀ síra wọn àlè áádù àlè wáídù wọ́n gbàgbé ìtumọ̀ wọn ṣe kí ni o ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n ìgbà míì wà wọ́n yọ pé ọlọ́run ọba ní alatif arahuf wọ́n gbàgbé ọlọ́run bá lọ́ba aláàánú arahman arahim àwọn tó wọ́n jọra wọn nìyẹn bẹ̀tẹ̀ nítorí pé bí ọ̀rọ̀ mi ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣùgbọ́n ìtumọ̀ wọn bẹ̀ ṣe kí ni o wọ́n fẹ́ jọra wọn wọ́n fẹ́ alatifu arọ̀húfù ẹ̀dígẹ́ ní sinmi arọ̀kíìbù àṣẹ̀yìdù so irú àwọn nǹkan báyẹn wọ́n máa ń fẹ́ sún mọ́ra wọn ní ìtumọ̀ bẹ̀tẹ̀ ìtumọ̀ wọn ò jẹ́ nǹkan kan náà ara nǹkan tá a tún kò sọ fún wa wípé kí ni o ìtumọ̀ wọn ó jẹ́ nǹkan kan náà sọ a sọ dáadáa orúkọ ọlọ́run wa ní tọ́lọ̀ bá wà fi lè jà máa okọ ọlọ́run ìyẹn ní parí tọ́lọ̀ bá wà fi lè jà máa okọ rẹ̀ báyìí lọ́ni wàhúwàlẹ̀ àzízọlẹ̀ akínyìn àwọn afáàní ikma ti ń bẹ́ńbẹ́ kì í ṣe kékeré tó kọ méjì bá wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí bọ́lá ni jamu kọ alimaliku alikudusu asalamu alimominu alimuhaiminu bọ́lá jamu ọkọ yẹn tó kọ àwọn ọkọ yẹn jọ tí o fara kan sí àárín ibẹ̀ yẹn ìtì bẹ́ẹ̀bẹ́ kìí ṣe nǹkan kékeré ọlọ́run àbí kó wọn jọ sẹ́gbẹ̀ẹ́ ara wọn ìwọ lè má màá kí ni o ò lè má mà tó kọ̀ọ̀kan bá wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹ wà lórí ẹ wà ló ń jẹ́ fún kí ni o fún kọ̀ọ̀lọ́ bọ́lá mi ti wá tó yẹn bó ti yẹ kó tó nìyẹn tẹ́bá làwọn afáàdó ṣe tẹ̀sí tẹ́bá wú àwọn ọ̀rọ̀ míì gbà míì wọ́n mọ̀ ṣàlàyé jáde pẹ̀lú bí ìmọ̀ wọn bá ti tó wọ́n sọ pé orúkọ yìí ọlọ́run gbé síwájú ń bì ó gbélé sẹ́yìn ó dún débò mi ó gbélé síwájú ó gbélé sẹ́yìn ẹ wọ̀rọ̀ tó ń sọ ọ́ bọ̀ bó ti kọ́ra létí máa ń kà tó ń sọ. lábùmọ̀ máa ti tóbi alukur'an ó wà nù kàdá àbúmọ̀ máa ti tóbi alukur'an ó kọ́ ọlọ́run ọba àbọ̀nà ti tó sínú kur'an. àmọ́ jẹ́ kéèyàn ṣe kí ni o kọ́ máa ti tóbi alukur'an kiri so látara bẹ́ẹ̀ òun náà ni pé ká mọ̀ wípé orúkọ ọlọ́run ọba ó fìdí múlẹ̀ ká sì mọ̀ wọn dáadáa ká máa fi pe ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni ìròyìn ọlọ́run ọba òun náà wà pẹ̀lú ọlọ́run kò ní bẹ̀rẹ̀ wá kò ní òpin rárá sọ. nínú orúkọ ọlọ́run ọba ni alẹ́ awal ọba tí ò ní bẹ̀rẹ̀ alẹ́ ahiru ọba tí ó ṣe kí ni ọba tí ò ní òpin. azọ irú ọba tó wà lókè gbogbo nǹkan àlìbátínù ọba tó mọ gbogbo nǹkan pátá ẹyẹ ní nke bátínù nǹkan kan ọ̀pọ̀ bọ́lọ̀ yẹn ní àlìbátínù ẹ̀rìn ilmu bátínù kìíní gbogbo jákujàku táwọn kan gbó kàkiri nìyẹn ọmọ tó mọ kọ́ ọlọ́run so pé àwọn mi ò tún proud pé àwọn mọ ọmọ so ló pè ló ká sọ̀ra fún gbogbo eléyìí ẹ bá dín pé àlìjànú tí ò korúkọ ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ yóò jìyà wọ́n ju ọlọ́run àwọn ìròyìn ọlọ́run tí a. bá ti ń sọ fún wa ká má máa yanu pé ah bóòlù ìròyìn ọlọ́run ti wá rí ló jẹ́ pé àwọn ìròyìn kan máa ń yà àwọn èèyàn lẹ́nu nípa ọlọ́run ọba àwọn àáfàá sọ fún wa wípé kò gbọ́dọ̀ máa jẹ́ nǹkan tí a máa wá máa ṣe màlẹ́ tọ́lọ́wọ́n ọba bá ti fìdí ẹ̀ múlẹ̀ fún wa sọ àìsè màlẹ́ lórí ìkànnì àwọn àfà ó mú àwọn díẹ̀ nínú àwọn kan táwọn èèyàn máa ń ṣe màlẹ́ lórí ó ní aláwù fọwọ́kọ àríṣì kọ́ dísítà wa. Allahu fawqa àríṣì kọ́ dísítà wa. wàwájú ìhùhù bíi. جنة الخلد يرى ووجهه في جنة الخلد يرى ووجهه في جنة الخلد يرى وثلث ليل في ثلث الليل الأخير ينزل pé yàdáhù kàrọ̀mọ̀ máa ń yá sálú fi fúlù sí láyé lè àṣírí yánṣẹ́lú tọrọ pé yàdáhù kàrọ̀mọ̀ máa ń yá sálú. ọlọ́wọ́n bá ó ṣàlàyé fún wa àwọn tó jẹ́ àwọn àròyìn rẹ̀ àwọn kan wá máa ń ṣe àwọn èèyàn léèmọ̀ ń bẹ́ẹ̀ nínú àwọn máa ń ṣe èèyàn léèmọ̀ ní pé bá ní ìsítáwà alàlẹ̀ arṣì ọlọ́run ló ń lé tété sórí àríṣù òun báyìí ọlọ́run ọba ní òun lé tété sórí àwọn a ah, àríṣù gbọ́ ọlọ́run ọba àga ọlọ́run ọba ó gbé dúró nìyẹn àwọn afáàní pé a gbọ́dọ̀ máa béèrè yìí pé bóun ọlọ́run ọba ti lé tété sórí àga rẹ̀ àlà nígbàgbọ́ sí ni tọ́lọ́ bá ti fún wa níròyìn kan àìdààmú ara wa ń bẹ̀ ọlọ́run ọba wàwájú wùwú ọlọ́run ní fèsì fèsì ọlọ́run ọba tó bá dijọ́ inú àlìjẹ́nà ọlọ́run àwọn èèyàn máa rí òun ní gbàgbọ́ sí ni èèyàn ní máa yí padà pé èèyàn lè rí ọlọ́run ọlọ́run á rí tó bá dijọ́ mi dàkẹ́ ọ̀hún á dẹ̀ rí fèsì ọ̀hún gbogbo àwọn kan ọlọ́run tó bá ti gbé nígbà tí òru bá di ìdá kẹta tó gbẹ̀yìn ọlọ́run ọba ní òun máa ń sọ̀kalẹ̀ òun ọlọ́run ọba máa ń sọ̀kalẹ̀ sọ ẹlẹ́wọ̀n pé ah bọ́ ọlọ́run bó ti wá sọ̀kalẹ̀ ah sẹ́mo ó bu ọlọ́run mọ́lẹ̀ ní ara lọ́kàn tó bá ti fún wa ní ìròǹpa rẹ̀ a gbọ́dọ̀ ní gbàgbọ́ nínú ẹ̀ ọlọ́ni ọwọ́ òun ó ń tọrẹ ní gbogbo ìgbà ní fáwọn èèyàn ọlọ́run ṣe ìsìnbá tó ọwọ́ fúnra rẹ̀ ọyọ́ mi lọ́wọ́ ń tọrẹ mo náà bá ti fìdí ẹ̀ múlẹ̀ fún rẹ̀ a gbọ́dọ̀ bá fìdí ẹ̀ múlẹ̀ so o lè àfi ní ní pírọ́blẹ́mù kankan ibi tá a ti ní gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ní alikitaabu kí ni ọ̀rọ̀ wà sunna so ká má jẹ́ kọ́rọ̀ ọwọ́ kọjá alikitaabu wà sunna ká má gbégbá bòmíì ká má wọ̀rọ̀ àfáà míì ju ọ̀nà méjèèjì lọ kọ́lọ̀ máa kó fún wa ní àgbẹ̀yẹ ọ̀rọ̀ ìta gbọ́ kọ́lọ̀ jọ sí wa láǹfààní kọ́lọ̀ jọ kúrò fún wa ṣùgbọ́n kọ́lọ̀ àgbẹ̀ kan bí ṣẹ́dá wa ìlà ìlà àṣẹ kúrò ká wákàtí òru